ìzọ́kùnlọ́ kọ́yọ̀ nínú àwọn ìbéèrè tó tún wà bí oníbéèrè sí béèrè wọ́n ní ẹ̀dàkùn ìgbìyànjú làwọn fẹ́kẹ́ báwọn gba àwọn mùsùlùmí pàápàá jùlọ mùsùlùmí lọ́kùnrin àti mùsùlùmí lóbìnrin àtàwọn ọmọ ìyá tí ń ṣe súnà wọ́n ní ẹ̀dàkùn ẹ̀bá àti àwọn ọmọ èèyàn àwọn ọmọ ìyá ní ojú kòkò láti máa ná nínú dúkìá tẹ́rẹ́tẹ́rọ́ tọ́yọba láti kádọ̀wọ́ pé ó ṣe sí àpò kálukú lásìkò yìí wípé torí látàrí ojú ń pọ́n ẹ̀dá tí wọ́n ti mọ̀ pé ọ̀rọ̀ ń bẹ náà wọ́n ṣe ọlọ́run táwọn nàbí sọ pé bẹ́ẹ̀ bá ná máa ń pọ̀ sí i wọ́n ní ẹlọ́pàá ìbá àwọn ọmọ ìyá níyànjú láti máa ná inú tọ́rọ́tọ́rọ́ tí ọba aláàdá sí kálukú lágbàdá lásìkò ìzákùn lọ fẹ́. náà nígbà bí àtẹ̀jí òfin náà ni ẹ̀yin náà ti pe àkíyèsí àti ọmọ ìyá tó béèrè náà tó fẹ́ ká pàkíyèsí a máa létí náà nínú àwọn àsìkò tí ẹrú tí rí ẹ̀san níwájú olúwa tó pọ̀ òun náà ni àsìkò faraba ní àwọn èèyàn ẹ̀rù ìdí ìmọ̀tòwọ́bà kéèyàn máa fún àwọn èèyàn ní nǹkan lẹ́nu tí àwọn àsìkò faraba ní àwọn èèyàn àsìkò yìí gbogbo àwọn tó náà bá bá bò ká bá mọ opportunity ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Hmm àsìkò yìí lọ́yẹ̀ kí wọ́n máa ní ìjíde láti fi rí ojú rẹ̀ ọ̀rọ̀ torí pé àsìkò yìí tún jẹ́ àsìkò ẹ̀ṣà àsìkò tí nǹkan bá ní tó bá ojú bá fún àwọn èèyàn sára sí ni wọn ìpìlẹ̀ òun ni pé nínú àwọn iṣẹ́ orí ńláńlá ẹrú fi súnmọ́lúwa ìyàfẹ́ wò nínú Al-Qur'an tolu ọmọ ní anfiqu mimma razaqnakum ẹsẹ̀ tí náà ń ta àbò yìí min qabli an ya'tiya yawmun la bay'un fihi wala khullatun wala shafa'a nínú àyà mi min qabli an ya'tiya yawmun la bay'un fihi wala khilal ọjọ́ tí kátàkárà kò ní sí kálọ̀kábọ̀ aṣogun aṣọdọ̀gbọ̀n aṣọdọ̀gbọ̀jì òní símá kí wọ́n tètè ná ìgbìyànjú ó sì dájú wípé oore tí ń dẹ́nbi ìmánáwó fún àwọn aláìní ìfasábàbí èyí àti lọ́nà ọlọ́wọ́ báyìí ìsì pa ìdínú ẹgbàá jẹ́ ilé ẹlẹ́ṣẹ̀ tọ́lọ́wọ́ bá bínú sí i. فإن الصدقة تكثر غضب الله ولمن في نسمية وبالي ما الشسارة يسمى قناة ابن ولم يلقي يوم يوم هذه الرجوع سبحانه وتعالى لا لا إن هو سبب ذلك الرجوع لا لا هنا نوريتم طوارك ولا أنتم فنكم tó ṣàdúrà ọ̀la olùjẹ́pàdúrà rẹ̀ lọ́wọ́ ọgbà wọ́n kàn jẹ́ máa bẹ́rẹ̀ ọ̀hún gbàǹgbà pé àwọn kankan kọjú gbígbàdúrà rẹ̀ ọkàn ṣe wọ́n kàn fi ẹ̀mí orí hàn inú kan ọkàn kan ọlọ́run sì gbàdúrà ẹ̀rí náà yóò sì yọ̀nù sí àti wípé ìmọ̀ náwó sójú ọ̀nà ọ̀nà kò túmọ̀ sí wípé owó yẹn dínkù ó lè má dínkù lójú o àmọ́ àrídìkì àlékún ọlọ́mọ ọlọ́mọ àápí mọ́nfíkan kọlàfà ànábì ní kò síjọ́ kan sílẹ̀ ọmọ àwọn màláíkà méjì kan bẹ̀ ìkíní kejì wọn àdúrà fún ọmọ sí ní gbogbo ẹni tí bá ná olúwa máa bá wa ṣe àdìpẹ̀lẹ́ fún wàá pín mọ́nfíkà kọlàfà gbogbo ẹni tí ò lè mú jáde ìparun máa wà dá sínú ọ̀rọ̀ rẹ̀ àmàlàíkà àbí àwọn sùnmí ọlọ́run náà ló wà kálá wọn wọn kẹlẹ́ ìkíní ọmọ abẹ olúwa fẹni tí náà sójú ọ̀nà ọ̀nà ṣe eléyà wà ní ṣe pẹ̀lú gbogbo mùsùlùmí eré pàtàkì èsùn máa jẹ àkíyèsí gbogbo ẹni tó máa wà bá bò ẹ àwọn ìlú kan bẹ bẹ́ẹ̀ láyé wọn mọ irú àwọn àsìkò báyìí wọ́n máa rí pé ìyẹn fẹ́ mú àbójútó máa fún àwọn èèyàn ìgbà yẹn lè gun wọn rán àwọn tó lọ́wọ́ bá fún ní ọ̀rọ̀ ọ̀la ọmọ wa ná tí wọ́n mọ̀ pé ìyá àwọn fẹ́ dùn àwọn mùsùlùmí nù ni wọ́n sì mọ̀ ọ́ dá wọn lójú wípé irú nǹkan yìí òun ni ó fa àlékún orí fáwọn látọ̀dọ̀ ọ̀la ṣẹ́rí àwọn kan tí ìjẹ́ káwùjọ ó wà dáadáa ó ní ìgbésí ayé àdùn òun náà nìkan yẹn gbọ́ ẹ̀sìn ẹ̀sìn olúwa ẹ̀gbọ́n gbogbo tí ń fa àwọn tó ní wọn ò lè ná àwọn tí ò ní àwọn ń ṣépè hmm. Hmm. bá rí wọn àwọn ìrìn àwọn olórí tó fà náà ni pé kò sí tawhid sẹ́rí ká máa ń sọ̀rọ̀ tawhid ó tayọ pé ṣàhádà eh, nǹkan àwọn mọ̀tàkọ̀dáàtì nìkan ó ní àwọn orípa àṣà wọ̀sìnà ó ní àwọn ìtúkù ìdíwù láwùjọ àrẹ̀lẹ́lẹ́ yìí tí a bá rí kí èèyàn bá gbọ́ ọlọ́wọ́ báyìí tó gbẹ́sìn yìí tó gbọ́ ìlànà nẹ́bí ọ̀láyìn nígbà táwọn àwùjọ ní ìṣẹ̀bá rẹ̀ ní tí wọ́n ń tí yọ ẹ̀yin ó sì ọ̀gá ìwọ ń yọ sàká hmm. yóò sì máa ṣàì wíwú rẹ̀ wọ sàká kan yóò sì máa ní ó ti wọ́ hmm. ó rẹ̀ sí wọ́ tán yóò ti wọ́ ó ti wọ́ ẹ bá wọn calculate ẹ̀ èló ló ní ẹ sábà wọn calculate yóò máa kó sáwọ̀ ni hmm. torí kó gbọ́ àwọn kankan yìí pé kò sí wàyóró bí asọ̀dàkọ̀ ọlọ́run ọmọ fi àlékún lè ìṣẹ̀lẹ̀ tí mo aláwùjọ tí ò dá sàmọ̀tò Ah, irú ni wọ́n yọ zaka yìí lọ́sùn mẹ́ta fún mílíọ̀nù bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ oṣù wọn ní irú wa yọ zaka irú ẹlòmíì gan ní òmò pé zaka ti wọ̀ lọ́wọ́ nígbà tí àwọn èèyàn pọ̀ rẹ́gẹ́dẹ́ nínú àwọn mùsùlùmí wọ́n pọ̀ rẹ́gẹ́dẹ́ ọmọ òun ló ti mọ̀ lọ pé àwọn olówó ń yọ zaka òṣùmọ̀ fóun gan ẹnu bíi kátàkárà ò níbi olóṣèlú kókó kàkúlẹ́tì ẹlẹ́kùn èlò ní ọjà kájà hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. níṣókí ìmọ̀ràn náà ni wọ́n ti kọ́ ká bá mọ ẹni tó ràn wọ́n bá bá kú tó bá mọ orí tí ń bẹ níbi ọ̀nà tí wọ́n bá tó ràn wọ́n bá kú àwa mọ̀ pé wọ́n mọ̀ sáré jẹ́ mo ṣe sọ yàtọ̀ sí pé ìfún wa jẹ́ kí inú kan ọkàn kan alihasad yóò gbé ẹ̀gàn kó láwùjọ ẹnìkan máa ń jẹ tí ń rí mu tí ń rí ná tí ń rí lò tí ń lọ tí ń bọ̀ èyí tí ń pa ẹnìkan wọn ò lóyún ìdí máa ń kàn nánà kùnà iṣẹ́ ẹ̀kọ́ náwó sí àbí wọ́n náwó fún àwọn oníranú àbí wọ́n kàn sọ̀kánà gbà kò sí tí ó wí epo yín padà sẹ́ hmm. ẹ̀ ní jẹ́ owó olúwa lẹ́yìn adíníkà yìí èmi ò darí ẹ̀ láwọn ìjọba àwọn ṣe gbá àti ẹ̀rẹ̀ kò wá ní jẹ́ kí ìfẹ́ tí ó ń ṣe ọlọ́run ọba tó wá pépè fún láwùjọ ànábi ní láti kolo yánná hátà tàhàbù ẹ̀rí wà yánná ọlọ́run àti tẹ̀bá nífẹ̀ẹ́ ara yín ànábi wá ní ṣé kí n fún yín rò tẹ àwọn kankan tẹ bá ṣe ẹ mọ̀ nífẹ̀ẹ́ ara yín ìfṣà òsìtàlà ẹ máa fọ́n sálámà ta nínú ìgbà wa ni ìtààmù tọ̀ám ẹ máa fún àwọn èèyàn lóúnjẹ fúnra rẹ̀ ní wàhálà ẹ̀kọ́ wá wàhálà ó sáré nǹkan jẹ ó sì rí ilé rẹ̀ bọ́ ó sì rí ilé wá wàhálà kan kí àwọn àwọn ọ̀gọ̀rọ̀ yẹn pọ̀ bẹ́ẹ̀ káríṣẹ́ òjò wọn ṣe káṣí máa kí káṣí máa sùn. ọwọ́ wa láàyè wọ ọkọ̀ kan tó ló jáde ọkọ̀ kan tó náà ń gùn nísìn ní òun ẹlẹ́mu wàhálà tẹ̀ ń kí wọ́n wá sáà ṣiṣẹ́ kó sì gbèrè ń lọ òde kìíní kan kó sì gbèrè kó sì owó fún wọn kó sì wọlé kó bá àbùrù hmm. ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn kún bẹ́ẹ̀. ṣùgbọ́n gbà tí ò bá sí àwọn nǹkan yìí àwọn èèyàn sì wí wọ́n rí ẹni tí ń ṣe bí wọ́n ṣe pèlè ní ìwọ yìí ẹ̀yìn ṣèké níta kọ́lá ń jẹ́ òṣìṣẹ́ tí ẹ̀wọ̀n ò lọ níta kówó òdu jẹ ó sì mọ́ kankan jẹ́ àmúgede pé kò tiẹ̀ rí tọ́rọ́kọ́bọ̀ kan sí wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so yìí jẹ́ kí ẹ̀ gan ìpè àti ìmọ̀ ara ẹni yọ̀pọ̀ láwùjọ ọ̀là ìmọ̀ ìdàgbà náà.